tó pa á mọ́ di àsìkò yìí ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa ò tó bẹ́ẹ̀ o àánú la rí gbà lónìí a tún wà pẹ̀lú bàbá wa prophet michael ọlọ́runbẹ olùdásílẹ̀ ìjọ god living ministry tó wà ní akíọdé ní ìlú èkó àti ní àdìyàn ọlọmọ wẹ́wẹ́ lónìí ọ̀rọ̀ nípa àlá náà ni a tún máa gbéyẹ̀wò gẹ́gẹ́ bí mo bá sọ wípé àlá jẹ́ atọ́nà fún gbogbo wa ká lè bá a mọ bá a sì lo ìgbésí ayé wa káwọn máa sọ pé àlágọ̀ àlágọ̀ àláògọ̀ àtọ́nà ní láyé àbáká tó wọnú ètò ẹ bá gbàdúrà fún gba àwọn olólùfẹ́ Ojútólé àtàwọn olólùfẹ́ ìjọ gọ́lífẹ́ ministry. mo gbàdúrà lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè níbikíbi tí ẹ ti ń gbé ń rí ìran yìí ìran ayọ̀ lẹ́ ò máa rí lọ́dún yìí lágbára ti Kristi Jésù gbogbo yín ń tẹ́ bá dáwọ́lé àyọrísí rere bẹ́ẹ̀ ló máa rí fún yín lọ́dún yìí ẹ̀yin dààmú kẹ́ẹ̀ tó là Jésù gbọ́dọ̀ àmì àmì orúkọ jésù olúwa àní dààmú ká tó là ẹ àdúrà ìwọ náà tètè kó àdúrà mọ́ra nítorí pé yorùbá bọ̀ wọ́n ní yóò ṣẹ yóò ṣẹ kò ní ṣẹ àdúrà ó sàn ju èpè lọ àdúrà wo lè dẹ̀rẹ̀ mọ́ bá tì ní ẹ ìwọ náà bá ti ń gbọ̀dẹ̀ ya kórè mọ́ra kó o fari mọ́ra kí wọ́n náà di àǹfààní wòlíì gẹ́gẹ́ bí mo sọ lágbára ọlọ́run àlá náà látún gbéyẹ̀wò nítorí pé àlá àtọ́nà ló jẹ́ fún wa lásìkò yìí ohun tá a fẹ́ àlá tá a fẹ́ gbéyẹ̀wò ni pé tí ènìyàn bá lálàá pé òun bóyá ń ṣàlùwàlá tàbí ń wẹ̀ tàbí ń jọ́sìn fọlọ́run ẹ irú àlá la lè pé hmm. kí ni ìtumọ̀ eléyìí já sí. mo dúpẹ́ fún un tí ẹ béèrè yìí olóòtú ojú tó lé ẹ rí téèyàn bá lálàá tí onítọ̀hún tó náǹfààní láti lè mu omi tàbí tó ń wẹ̀ na ó bọ́ sígbà tẹ pé wọ́n sọ pé ìgbà ọ̀tún dé bá ènìyàn tí omi yẹn ní pé owó dandan ó máa rí owó ó máa dé ní ìfọ̀kànbalẹ̀ kan ìfọ̀kànbalẹ̀ ń bọ̀ tó bá yẹ kó mi nù kọ́ọ̀pù tó bá yẹ kó garawa oore ńlá ń bọ̀ tó máa ní wàhálà nù omi inú garawa nìyẹn tó yẹ kó ó mú tó wá gbé garawa àbí nǹkan lásẹ̀nu tó bá wà láàrin odò ẹni yẹn máa jẹ́ ní láyéláyé ó dẹ̀ máa rí ìdánwò púpọ̀ gidi ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn bu omi tó wẹ̀ nínú ó dàbí ẹni tó bọ́ sí ìgbésí ayé tuntun èèyàn tó yẹ pé ó wà nínú ìdààmú tẹ́lẹ̀ tó yẹ pé nínú ìdààmú léèyàn wà tó lálàá pé òun wẹ̀ ó ń já sí pé ní ẹ̀yìn ìdààmú yẹn o ayọ̀ ló kù kún pẹ̀lú onítọ̀hún yẹn tí ò bá jẹ́ pé bóyá onítọ̀hún tiẹ̀ ní dààmú bóyá tọ́lọ́run fún lọ́rọ̀ tó gbogbo àókè àwọn kan wà tó ẹ̀kọ́ nìtẹ́ lọ́rùn tó wà nù tẹ́lọ́rùn tó wà nù gbéga àdáyọ̀ tó dẹ̀ pé ó lálàá kó ń bọ̀ yẹn ni pé ìpele ipò tó dára mìíràn nínú ayé ó fẹ́ ó fẹ́ débẹ̀ bó ṣe lè kú kó jẹ́ Mr President ó já sí pé ìwọn àlàáfíà ńlá kan ń bọ̀ tó bá jẹ́ pé omi inú omi inú garawa pocket òun ló gbé dání ló fi wẹ̀ ẹ̀rí kó tún máa dájú tó bá yẹ pé ó ń wẹ̀ lọ́wọ́ dàsí pé orin yẹn ń bọ̀ tó fi tajú gbáyé pé ah mo rí pé mò ń wẹ̀ ah èrè kan ń bọ̀ níwájú ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá rí pé ó wẹ ìwẹ̀ yẹn tán tó yan tó yànda garawa yẹn sílẹ̀ lójú àlá yẹn ah èrè yẹn ti dé tó bá jẹ́ pé ó fẹ́ jọba lásìkò gbà yẹn tó bá lálàá ó máa rọ́ba yẹn jẹ tó bá fẹ́ jẹ gọ́fúnà lásìkò gbà yẹn á rí gọ́fúnà yẹn jẹ tó bá ń jẹ́ ipò ìdílé kan tàbí ti ìgbìmọ̀ kan tàbí tẹbí kan tàbí ti ibiṣẹ́ kan ló ń lé ipò yẹn máa ń fi ń yé pé ipò yẹn máa tẹ̀ lọ kí gbogbo ayé kan máa dènà ipò yẹn á tẹ̀ lọ́wọ́ ẹ̀rí tó bá jẹ́ pé ó ń ta ọjà ní bóyá òṣìṣẹ́ àbúdá company kan lẹ̀ arákùnrin kan èmi náà mú lọ́lọ́run lò fún láti sọ fún pé wádà company lẹ̀ sí nàìjíríà ó ní bàbá mo ti ṣe púpọ̀ àwọn èèyàn ti wọ́n ti gbá mi àwọn ẹ̀gbọ́n ìyàwó mi ìyá mi gangan àti bàbá mi wọ́n gbowó mi wọ́n kọ́lé wọ́n ní ọ̀hún kọ́ sẹ́kọ̀ọ́ wọ́n lọ kọ́ sí ìbàfò kínní kan ní sùúrù ṣé nígbà tí àwọn kan tẹ́yìn ẹṣin wa gbé ẹ jù sílẹ̀ ẹṣin sáré lọ ìwọ náà wà ní wọ́nà kó sáré kó lé ẹṣin kó o lè rí ẹṣin mú kó o lè débi tó ń lọ iṣẹ́ ló máa dó níbi tẹ́ gbé ẹ̀dá sí kò bọ́ sí gbogbo ayé náà kan ló máa yà ká ó kàn jẹ́ pé àwọn ìkà ló kángun sí ní sáìdì tiẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ náà jẹ́ kèmí gbàdúrà fún ẹ tó bá ti dí gbàdúrà ìgbà tádọ̀ ẹ̀ bá gbà pẹ́rẹ́ mo fún ẹ lóṣù márùn oṣù márùn yẹn bọ́ sí November tó kọjá yìí oṣù márùn yẹn kó tó dé ọlọ́run gbọ́ ọwọ́ mi ṣiṣẹ́ ìyanu orí ìbùkún gidi gan ó dẹ̀ náà àǹfààní tó yẹ pé kò tiẹ̀ sí lẹ́kọ̀ọ́ ọ̀nà jíjìn ló wà lókè òkun bẹ̀tí ńgbà tí mo gbàdúrà yẹn fún tọ́lọ́run jẹ́ ká gbà now ó wá rántí pé man of God ẹni kíkí ni mo lè ṣe mo ní sùn pẹ̀lú àlá báyìí kó gbà rẹ̀ báyìí nǹkan tó bá yọ sí ẹ lójú ó ní òun rí pé nǹkan mẹ́ta ló yọ sí òun mo ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ló máa ṣe láyé náà sọ fún ẹ̀yẹn ṣùgbọ́n a máa bẹ̀rẹ̀ látòrí ìkan jẹ́ ká bẹ̀rẹ̀ ká ṣe njọ́ tí adé bẹ̀rẹ̀ adé sí kínní yẹn àti yí owó láti ralẹ̀ láti kọ́lé àlọ́ rẹ́ǹtì bìkan ẹ̀rí bakery bakery la ṣí búrẹ́dì yẹn la ṣí àti àti employer àwọn èèyàn wọ́n tóbi fifteen tó máa máa ṣiṣẹ́ àti gbogbo ẹ̀ so now gbogbo nǹkan ti set bí gbogbo nǹkan yẹn ti set yẹn ìjọ yẹn ló lálàá lọ́hùn wípé òun gbé omi òun wá wẹ̀ òun wá ń fi tówẹ́ẹ̀lì nura mo ní kí ni tówẹ́ẹ̀lì yẹn ó ní kọ́lọ̀ mẹ́ta ni tówẹ́ẹ̀lì yẹn ní yellow blue white mo ní wow ọlọ́run màdá sọ̀rọ̀ ẹ̀ gan ọlọ́run dìdì ó dìdì ó dìdì látijọ́ ta àtijọ́ dáyé ọlọ́run wá tó àsìkò ẹ̀ tó ọlọ́run wá gbé ẹ̀ pàdé mi ó wá fi àṣẹ sí fúnra rẹ̀ definitely gbogbo nǹkan ó ti dára mo ní ìwọ kò ní ìdí kankan mọ́ ṣé ó ní nǹkan tá a ṣe yìí iṣẹ́ company kan yìí ló máa fa company méjì tó kù company ò lè tòṣì ńbẹ bẹ́ẹ̀ nìkan gbógun tiẹ̀ lórí company ó ṣe lásán ni ó ti fi hàn pé wàá ní ìfọ̀kànbalẹ̀ wàá dẹ̀ lọ sínú ìgbéga nínú company so ìwọ tó o bá láàlàá tó o bá ti rí aládàbí ni pé tètè pé pé àwọn pé àwọn èèyàn tó lè gbàdúrà fún ẹ tó lè tọ́ ẹ sọ́nà tẹ́mi mímọ́ ọlọ́run bá dẹ̀ ṣe tú àlá yẹn gbàgbọ́ má fọwọ́ má lálàá kó káwọ́rò má lálàá kó káwọ́rò bẹ́ẹ̀ ni tó o bá ti lálàá ọlọ́run tọ́ ẹ sọ́nà ọlọ́run fẹ́ràn ẹni mánà ọlọ́run ò fẹ́ràn ẹni nípòkípò tó bá wà tó bá ti lálàá ọ̀run fẹ́ràn ẹni ìwé Jóẹ́lì tú ti sọ pé ọ̀hún máa lálàá àlá ni ló alátọ́lá ẹ ọ̀fìtò ẹ sọ́nà tí ó tọ́ láti wá tọ́ ẹ sọ́nà dìde bẹ́ẹ̀ ni tó lè gbàdúrà kẹjọ gbàdúrà pọ̀ gbogbo èèyàn ló lè gbàdúrà gbogbo gan lè gbàdúrà ṣùgbọ́n àwọn kan ọlọ́run lò wọn iṣẹ́ tó bá dúró níwájú ọlọ́run gbàdúrà àwọn àṣẹ á dẹ̀ máa sọ̀kalẹ̀ látòkè á máa bọ́ sọ̀rọ̀ wọn so irú àwọn èèyàn bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ kó gbàdúrà fún ẹ kó wa ò bọ́rọ̀ ẹ ṣe fẹ́ rí wo èmi á sọ mi fún ẹ tọ́lọ́ ń bá sọ pé mi ni wòlíì ẹ àǹfààní wà fún ẹ láti pè níbikíbi lágbàáyé tó bá ti pè tí n bá sọ pé báyìí lọ́lọ́run wí tó bá tún wá létí tó ń gbọ́rọ̀ ọ̀rọ̀ mi dùn mọ́ ẹ kò dùn mọ́ ẹ tẹ́mi bá ti tó ẹ tí mo ti lè gbàdúrà fún ẹ gbọ́ràn ọmọ mi gbọ́ràn ni bíbélì wí nítorí ara rẹ èmi náà á sọ fún ẹ pé kò gbọ́ràn ẹ̀yin ọmọ ọlọ́run lórúkọ jésù ẹ̀ ní dààmú nọ́mbà náà rè zero seven zero three six zero three eight seven five seven tàbí zero nine one three five six four two zero five seven àwọn nọ́mbà yẹn máa pè wọ́n máa gbàdúrà fún ẹ tó bá náà lákan one time kó o pè mí tó bá pè mí lórí whatsapp network nàìjíríà ọmọ bó ṣe rí tí o bá lọ pé ordinary fufu one time jẹ́ kí n sọ fún ẹ báàlà yẹn ṣe rí kẹ́mi mímọ́ tọ́ wa kó má jẹ́ pé ìwé tí mo kà àbí kinní kan àwa àlá máa ń yí ẹ̀mí mímọ́ nìkan òun ló lè tọ́ àlá rántí Jósẹ́fù pẹ̀lú ọba Fáráò tí ó ti rántí rántí Dáníẹ́lì pẹ̀lú ọba gbani tí o ti rántí ọba nebukadnezara nebukadnezara náà ṣe ń pè nebukadnezari sọ́rí rántí ọba nebukadnezari so rántí pé ẹ̀mí nìkan ló máa ń tọ́ni rántí dánuẹ́lì ìtọ́ni tẹ́mi mi bá ti tọ́ ẹ ó lè rántí sí èrò tiẹ̀ o ó lè má bá gbogbo nǹkan táwọn èèyàn sọ mú o ẹni mímọ́ làgbà dandan tó o bá gbọ́ tó o bá tẹ̀lé kò sí nǹkan tó máa ṣe ju rere lọ lórúkọ jésù ẹ ó ṣe rere jésù olúwa wa ẹ jọ̀ọ́ ẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tí lórí program tí àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń bo olújọ́ olú máa wáyé ìjọ́ wo ni nǹkan tẹ́ fẹ́ ẹ̀yin tẹ́ ń bọ̀ láti kí kánú àbújá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà mi ò fẹ́ kéèyàn máa dààmú mi ò fẹ́ kẹ́ máa rí dààmú la ṣe ní bọ́ọ̀lù ti gbé program yìí kalẹ̀ o ẹ ṣùgbọ́n nǹkan tó ń wà nísìnyìí ẹ mọ nǹkan tó ní kálukú ń pass through ní nàìjíríà mo sọ fún yín pé kẹ́ ní sùúrù sùúrù ni tó bá ti di march a fix date mi gbogbo owó tá a gan ti ná lórí promo lórí gbogbo ẹ̀ a ò ní kàkún nítorí yín a ṣẹ̀ṣẹ̀ máa ṣe nǹkan ní ní march àwa akíọdé la máa lò nọ́mbà eight ọmọ gbọ̀gẹ̀ lákíọdé a ò tí ì lè sọ tibi a máa lò fún destiny recovery gbogbo program ẹ pé mẹ́ta ló wà program mẹ́ta ló wà ṣùgbọ́n destiny recovery àti ṣùgbọ́n tó máa fi dìgbà yẹn gbogbo nǹkan yẹn á ti yọ lọ́tọ̀lọ́tọ̀ lórúkọ jésù yàrá kó tó dìgbà yẹn mọ̀ pé ń ka yín lára ẹ̀yin náà dẹ̀ ti ń rí ìmọ́lẹ̀ program yẹn àṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ibi kébé táwa ẹ má ṣèsọjí fún yín ọ̀rọ̀ yẹn á dẹ̀ dayọ̀ jésù lu àwa ẹ má fi jésù sílẹ̀ o ìyanu á ṣẹlẹ̀. àmì lórúkọ jésù ìyanu á ṣẹlẹ̀ lágbára ọlọ́run ẹ a tún lọ lẹ́nìí